Dialogue for fluency. Ṣé dáadáa ni? Adúpẹ́. Ilé ń kọ́. Ilé wà dáadáa. Ṣé o lọ sọ́jà lánàá? Bẹ́ẹ̀ ni mo lọ. Dialogue again for fluency ṣé dáadáa ni àdúpẹ́ ilé ńkọ́ ilé wà dáadáa ṣé o lọ sọ́jà lánàá bẹ́ẹ̀ ni mo lọ.